mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká òṣèré olórin adẹ́rìnpòṣónú ni wọ́n ń kí ìlúmọ̀ọ́ká òṣèré Evelyn Òṣùpá ayẹyẹ ọjọ́ ìbí ọgbọ̀n ọdún èyí tó ṣe lánàá òde òní tí ọ̀pọ̀ wọn sì ń fi ni wọ́n ń bá ìlúmọ̀ọ́ká òṣèré Lékan Ọlátúnjí dúpẹ́ fún kíkóyọ tí Ọlọ́run kó yọ nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ sí ní kòpẹ́kòpẹ́ yìí ọ̀kan lára àwọn òṣèré Bímbọ́ Akínsọ̀yà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti bá Lékan Ọlátúnjí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léyìí tó sì ní kí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa bá a dúpẹ́ kí wọ́n sì máa bá òṣèré Folúkẹ́ Dáramọ́lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fèsì sí ọ̀rọ̀ tó ń jàràn ìròyìn lórí ìtàkùn ayélujára nípa òun àti ọkọ rẹ̀ tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wípé òun ti wà nínú ẹgbẹ́ òṣèlú tipẹ́ kí òun tó pàdé ọkọ òun ìyẹn ò sì sọ wípé kí ọkọ òun máa sọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà fún òun léyìí tó sì jẹ́ wípé òun pàápàá kì í ṣàlàyé ohun táwọn bá sọ nínú ẹgbẹ́ fún ọkọ òun Folúkẹ́ Dáramọ́lá ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Michael John Obi ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin o ó lóun ti ṣetán láti fi iṣẹ́ agbábọ́ọ̀lù sílẹ̀ nítorí òun tún fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò òun nítorí ó ti pé ogún ọdún tí òun ti ń gbá bọ́ọ̀lù bọ̀ ó wá bẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n dákun ìfẹ́ tí wọ́n ní sí òun nígbà tí òun sì ń gbá bọ́ọ̀lù ó ní kí wọ́n má jẹ́ kó dínkù rárá o nítorí wípé ìfẹ́ wọn gan ló ń gbé òun dúró ní nọ́mbà ẹlẹ́ẹ̀k ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Bíọ́dún Ṣófúnyì tí àwọn ènìyàn mọ̀ sí ọmọ bọ̀tí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kìlọ̀ fún àwọn tí wọ́n ń ta aṣọ tí wọ́n sì máa ń gbé wá fún fún ìpolówó ó ní kí wọ́n má fi aṣọ rọ́pò owó fún òun ó ní ààyè ẹ̀bùn ó wà lọ́tọ̀ ààyè iṣẹ́ náà ó wà lọ́tọ̀ ó ní nígbàkúgbà tí òun bá fẹ́ bá wọn polówó kí wọ́n má wá sọ wípé torí pé wọn ò ní owó púpọ̀ kí wọ́n wá fi aṣọ rọ́pò owó fún òun ó lóun ò fẹ́rù yẹn rárá pé tí wọ́n bá fẹ́ gbé aṣọ wá fún ìpolówó kí wọ́n rí dájú wípé wọ́n fi owó sí owó táwọn dẹ̀jọ ṣe àdéhùn rẹ̀ ni ó tún wáá sọ fún wọn wípé òun kì í dá aṣọ padà nígbà tóun bá wọ̀ sọ́rùn tán fún ìpolówó ó ní aṣọ tóun bá ti wọ̀ sọ́rùn òun kì í dá padà fún wọn ọmọbọ̀tí ló sọ ilé ìdí mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèré ọlárẹ̀wájú James tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ìjẹ̀ṣà ló ké gbàjarè síta wípé ara òun kò dá pé pé àrùn burúkú ń bò ń jà láàgọ́ ara bí a kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ni wọ́n dá ẹ̀wọ̀n ọdún mẹ́rìndínlógún orogún fún nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án ó ní òun kì í rí oorun sùn bẹ́ẹ̀ ni òun kì í jẹun dáadáa mọ́ wípé àìsàn yìí ti dá kan sílẹ̀ ní àgọ́ ara òun ó wá bẹ gbogbo ènìyàn pátápátá ó ní kọ̀jọ̀ kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n má jẹ́ kó òun kú sí ọgbà ẹ̀wọ̀n yìí nítorí ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ni òun jẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin pẹ̀lú bànújẹ́ ọkàn ni ìyàwó ìlú mọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò àti tẹlifíṣàn èyí tó gbèkúrú lọ́wọ́ ẹ̀bọ̀ra ní kòpẹ́kòpẹ́ yìí ìyẹn olúwatósìn yẹ ìkíní ọ̀rọ̀pọ̀ tí ọkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún ọ̀rọ̀pọ̀ ló sọ ohun tí ó ń bà á nínú jẹ́ síta bí àwọn ènìyàn ṣe ń kí fún ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe lánàá ó ní ọjọ́ ìbí tí òun dá ṣe yìí ó ló bà òun nínú jẹ́ púpọ̀ púpọ̀ láìsí ọkọ òun ní ẹ̀gbẹ́ òun ó tún wá bẹ̀ gba àwọn ènìyàn wípé kí wọ́n jọ kí wọ́n máa bóun ṣàdúrà fún ọkọ òun nítorí wípé àdúrà ló nílò báyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Hilda Dokubo ló fi ìdùnnú rẹ̀ hàn látàrí àwọn àwòrán tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sábẹ́ rẹ̀ wípé òun fẹ́ Bímbọ́ Manuel jù pé inú òun dùn nítorí òun gbádùn ìgbéyàwó òun àmọ́ o ta ló lè ran òun lọ́wọ́ pẹ̀lú ìwé mi ò ṣe mọ́ nítorí adájọ́ tóun ní kò dá òun lóhùn èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára sọ wípé kò lè rí tí wọ́n sì ń ṣàdúrà fún wípé inú rẹ̀ máa máa dùn dọjọ́ alẹ́ ni àti wípé Ọlọ́run ò ní bà nínú jẹ́ ilé rẹ̀ kò sì ní di ilé onílé pé ìgbéyàwó rẹ̀ kò ní dàrú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì Yorùbá bọ̀ wọ́n ní ẹni aṣelóore tí kò dúpẹ́ ó dàbí olóṣà ni èyí ló mú kí gbajúgbajà olórin jùjú olórí amúlùdùn alóyin lóhùn lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn tí wọ́n pè é àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i láti béèrè àlàáfíà rẹ̀ ó ní àlàáfíà ni òun wà wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti òṣìṣẹ́ òun tí Ọlọ́run fi ṣe áńgẹ́lì òun lánàá kó tó di wípé àwọn èèyàn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dé olórí amúlùdùn ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn bẹ́ẹ̀ náà ni àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń ṣàdúrà fún wípé lágbọ́ ọlọ́run kò ní kú ikú kúkú kan bí kò ṣe yíyè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà òṣèré Mercy Aigbe ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ṣàfihàn ohun tí ó fẹ́ràn láti máa ṣe àwọn ohun tó máa ń ṣe nígbàkúgbà tí kò bá lọ sí àgbéléwò wípé òun máa ń fẹ́ràn láti máa dáná bẹ́ẹ̀ náà ló fi fọ́nrán náà síbẹ̀ níbi tí ó ti ń dáná tó sì ń béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ wípé ta ló nífẹ̀ẹ́ sí ohun tí òun ń ṣe yìí tí àwọn olólùfẹ́ rẹ̀ náà sì sọ wípé àwọn nífẹ̀ẹ́ irú obìnrin báyìí. ó ní jù báyìí lọ fún ajá balẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámìdí ọlásànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.